Okay, now. Yapobo, bring the blender. It's a Kuama show more than you don't. Ode, day. Or dancing. washo. the don't washo up. In the don't three million. You're tired, there be your no more. Mm. tí myself or fọ ìdí mi màá ṣe ráìsì. thank you for bringing the blender. Oh, yá yeah, bring the washing machine. ọmọ òfò ọmọ ọ̀gàlódé ọmọ tí yóò láyọ̀. Sorry fracas tó padà sí i. Hmm, orúkọ ọjà viewers o orúkọ ọjà viewers o ìgbà tó kọ́kọ́ dé pọ́nrọ́bù ológo kan ní torí ọ̀gbọ́n òní bí wàá sì fún ọ ádì ló fi ní two hundred tó ń lò lórí kó ti tán ẹ̀yin wèrè gbé kó sí méjì gbogbo owó ọ̀rẹ́ ọ̀kọ̀sẹ̀ tó ń wóyìn thousand wóyìn now this is my tomato plum plum puri it's already puri so I won't mix the puri with the blender because it's already puri pure so uh, put it here but just put some water to blend and uh, the thing yeah Bobo bring the water in the fridge okay mommy ọmọdé oníbàjẹ́ ọmọdé táyé ẹ̀ ti bàjẹ́ gbogbo nǹkan tó ń dún ẹ̀ ó mọ̀ pé ò lè rí dọ́kásì àrẹ́sì rí dọ́kásì tó ń gbé bẹ́ẹ̀lì fìbọn wá o jẹ o jẹ lówó ó wà nàìjíríà ní ìsìn san twenty thousand pound almost twenty thousand pound tí gọ́ọ̀mẹ̀ntì ló jẹ lọ san ó wá ń fi ìkanra mu wọ́n lọ sẹ́kọ̀ọ́ kiri lórí burúkú bá bẹ́ẹ̀ ló lè kó ní dámọ̀ kò lu ẹ kí lóde tó tún bú godmother kí lóde tó ń bú godmother tó ń ṣépè fáwọn tó ń sponsor wọn òun ṣépè fáwọn tó ń sponsor wọn hello dear mo ti wà lórí live chat báwo ni iṣẹ́ ẹ. lọrẹ martins Ọlọ́run gbòó ó dùn mí gan yẹ kó wá bí fún Christmas ni mo ti wà lórí anyway mo ti wà lórí live chat i'm teaching them on how to cook mo ń kọ́ ọmọ ṣe ń ṣe bẹ̀ Okay now. Lizzie. Put on the blender. Okay, mommy. Kò sí kọ́bọ̀ lọ́wọ́ wèrè tó ṣe wà ní. O ní kí ló kàn ẹ́? sponsor àbò buruku burúkú ni ẹni. Ìbúwò náà fẹ́ kí Tinubu máa gbowó fún ẹ tó bá ń lálẹ́ o fọ́nà nàìjíríà kò ní lẹ́kọ̀ọ́ nílé o àwọn là ń ta lálẹ́ o. of I've blended. Lizzie, bring the palm oil. This is put the light under the ororo and get inside the hot oil. But you know, ororo gonna, yeah, I'm going to pour this. Okay. Lizzy kò lè wá ìlú òyìnbó mọ́ o, ó ti di local champion. Dẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́ni, ó lè ṣe ní olóyún bìgì ọ̀ràn. sì gbọ́mọ fọ́lọ́mọ. ọmọ tó ń jà láti ṣe ẹ rí i pé ó ń jáde fún dọ̀kásì náà ó fẹ́ kí dọ̀kásì fún un lé sí i ṣe kókó lè àrẹ́sì dọ̀kásì nàìjíríà torí pé kí ni ó ti lo àdàbí promax ó ní ó ti ṣépè fáwọn ọ̀tá àwọn ọmọ wa tó wá fẹ́ ṣe ni pé ó fẹ́ fún ní provocative challenge kò léèbù báwo rí èmi ẹ máa délé èdè ìtò ń tán láti ṣe nìyẹn o ó ti gbà pé alágbárí lọ̀gá múgùn múgùn kò rọ́wọ́ mú o ń fowó múgùn jàrú sọ ní pẹrẹwu ń fowó mú ìtò fẹ́ ṣe nìyẹn o àwa ló bú òun ó wá ń sọ pé àwọn tó ń sponsor wọn kí ló dé àwọn tó jẹ́wọ́ ọ̀wọ́ tiẹ̀ gan-an ṣó sponsor wọn now I'm going to put the tomato plum. ṣẹ́rí wọ́n ti lo tomato tomato gidi lélẹ́ o kì í ṣe this not a puri this a plum. ó fowó mógùn jọ jọ jọ jọ jọ fada. yìí tó fẹ́ ṣe nìyẹn o eh, I don't like frying my vegetable oil òróró mi I don't like frying them I love it when I put the oil I put the pepper that's the way I cook mine and eh, let me tell you There is no special way of cooking any stew. Stew is stew. Don't let people deceive you. Stew is stew. In as much you put the oil, you put your ingredient together, you mix your condiments and everything. stew is stew. There's no special way. Like me, I don't like fried stew. I like imoyo. That is why I don't boil my oil. That's why I don't boil my oil. I would like moyo, like I like a watery stew. So that mama I, I don't like fry, fry fish, fry meat, no. Because all those, uh, when you are frying your meat or you're frying your stew, you have a chance of getting a cholesterol. It's still fat. It's still fat, which it will be deposited into your intestine. ọbẹ̀ dàbí káròdì máṣọ káránṣọ mọ́dì so everybody has their way of making stew but stew is stew okay stew is stew now i'm going to leave it i put the condiment now i put the maggi remember i've already garnished the, the fish so i won't put much much garlic in the stew because mine èmi làṣàbí tó kùn bọ̀ táyé ń fẹ́ òkè èmi mò ń jayé fọrẹ̀ Lizzy ń jayé lóka o ń repo sí jẹ́ni èrè tọ̀ ní gbogbo ìgbà o bó bá máa mú mi ara pure water láyé mi èmi ò ṣàkọsẹ́ ní ìbọ̀dì àfàwọn ìwé rìnẹ́ṣọ̀ o wọ́n ti múná lọ kò sí lọ́dọ̀ tèmi ń bi ayé ayé international. nílẹ̀ ìjẹ́ náà ìjẹ́ àtẹ́yọ̀ kì í jẹ́ lórí rẹ̀. ilé ayé dẹ̀ ti dẹ̀rọ̀ ní ìsìn ilé ayé ó ti dẹ̀rọ̀ if you don't know how to cook penny stew just go on YouTube if I want to cook my egusi ẹlẹ́fọ̀ọ́ nísìn I go on YouTube if so ayé ti dẹ̀rọ̀ ṣé yẹ yín n ò ṣàwò fẹ́nìbọ̀dì àfi Táyé Olúwaníṣọlá o mi ò ṣàwò fẹ́nìbọ̀dì àfi godmother mi rẹ̀ nílẹ̀kùn mi. mo ti ní godmother mo ti ní godmother mọ́mí rẹ̀ mi mọ́mí rẹ̀ mi lẹ́kún ẹ ṣe ẹ̀kọ́ ànáwó sí máa godmother mi mo mọ̀ pé mo jù yín lọ lọ́jọ́ orí ẹ̀jẹ̀ ṣàjẹ́ máa pè é ní mọ́mì ẹ kọ́ ànáwó sí Christmas o fún màtí ọláìtọ́ gáàsì mi èlì fẹ́ ṣe godmother kó kó rẹ̀ lọ gbádàánù kó lórí stream mọ́mí Gaddafi lu Bímpé pa Bímpé lu Gaddafi pa she's my godmother mọ́mí ìpadàbọ̀ Wùmí Òjó she's my godmother mọ́mí èèyàn kìí ṣe ìyá àjọ olórí comfort she's my godmother Mommy. Ah, Laura Martin, she's my godmother. Tọ́yẹ yìí nìkan lè rẹ̀ pé ní godmother ni. Kó tó lè fi padà pọ́ Búkì Ọláìdé gan kí n fi ṣe godmother. Ìjọba bá ti pe orúkọ yìí pé godmother báyìí ẹ mú gbọ́dọ̀ mọ bómi lọ́sẹ̀ẹ̀sẹ̀ ni ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni. Bíbọ́ bíbọ́ ìpadà mọ̀ Búkì Ọláìdé ọmọ ní Búkì Ọláìdé o. Àwo Ọlábísí Bíntà ó ń ṣàwo fún kò ṣàwo fẹ́ni ìbọ̀dì àbádé ọmọ táyà o gẹ̀gẹ̀dì gẹ̀rẹ̀gẹ̀dì gẹ̀gẹ̀dì gẹ̀rẹ̀gẹ̀dì ègígí kò ṣàwo fẹ́ni ìbọ̀dì àfi túbọ̀ tún máa tìǹtì ń jẹ́ àṣìpa gẹ̀gẹ̀dì gẹ̀rẹ̀gẹ̀dì gẹ̀gẹ̀dì. gbogbo yẹn máa gbé godmother ilé mi náà ti ní godmother. a ó jọ lo lẹ́yìn pẹ́. Now, I love to call stew it all together. Now, I put my condiment, then I cover it. And I put it at the lower, the lowest number. You can see the way I cook my own stew, so that it will not burn. It, the pepper will, uh -huh. but kí wá gbá Can that has got no, stew together. You can see. Now let me bring my condiment mi ò ṣàwo fẹ́ni bọ̀dì ṣẹ́ o àfolúwawo kòńkò gẹ̀gẹ̀dí gẹ̀rẹ̀gẹ̀dí gẹ̀gẹ̀dí gẹ̀rẹ̀gẹ̀dí mi ò ṣàwo fẹ́ni bọ̀dì àfihànlọ́ àwẹ̀ àlè gẹ̀dígí gẹ̀rẹ̀gẹ̀dí. dáre ọkọ̀ yìí ewé tó ń sá ọkọ̀ ìyá ìlú now i'm going to put my maginol ṣe mọ̀ pé mo ti ń kọ́ kó sí bó ṣe ń sebẹ̀ torí ọbẹ̀ google máa ń gbé jáde google ni google ni ẹ̀ lè rojú ẹ̀ á ní òun ṣe ń ṣe google ni o ẹ má yẹ kó tàn yín o yóò tún fi rẹ̀ pẹ̀lú. <laughs> you see how red the stew is. See. So that steaming, I love steaming my, my stew. gbépo sí pizza ni wèrè ń jẹ ẹni tí òun ẹni rajà rẹ̀ ìwọ̀nba èrè tó kú bá yẹn máa gbọ́ you want pizza pizza yìí ni this my no ẹni òṣàlẹ̀ ẹni ìbọ̀rì àti sisi ẹni bẹ́ẹ̀ rí o ọmọ tó lẹ̀ pa ni ò fa àìbàjẹ́ àwo florals mi o àwo florals lè mi o àwo àṣàkẹ́ adé o ti employment o ti ti empowerment ẹ má wọrí ẹ mọ̀ gbàdúrà bá ṣe ń kọ́ ni. mọ́mí Wumi ò jẹ́ ṣé máa ẹ káàbọ̀ máa godmother mi ọmọ Táyọ̀ ènìyàn ní godmother ní Amẹ́ríkà ní speaker to speaker ẹ̀ láwọn. máyàn mi náà gbogbo ní Eh, Olúgbénga Ọmọ́táyọ̀ mọ́yànmí ní godmother speaker gan ni wá àjọ ń ṣàgbé ní o mọ́yànmí godmother now I put my knorr and when I put my knorr one and I use the normal magic bẹ́mi ṣe ń ṣe bẹ́mi nìyí tí mò ń ṣe bẹ̀ fọ́ pọ́tọ́kọ́ fífi mí sí ilẹ̀ o ọkọ tó bá jẹ ọbẹ̀ mi ò di dandan kó lè gbò égegègè bí kò bá ní ègbò a máa ní wípé ìwé ọmọ àná máa pàpàpàpà obìnrin máa ná pàpà kò sọkùnrin tó jọbẹ mi tí kò ní lórí rẹ o máa wá sọ wọn di ìdìdí ìrìn pẹ̀lọ́pàá lọ́wọ́ gágàgà dígádígá gẹ̀rẹ́gẹ̀rẹ́. Egede, èyí tí kò lè gbò ó di idán kó wọ́ lẹ́nu o ẹ̀gẹ̀ mí ní mi ò bọ́bú máa sọ yín dàdà kúrò àtẹ́bá gorí mi tán ìkànnì mú spiriti mi ni èmi náà kọ́ òbò mi dangerous ẹ bá ń gbọ́ dangerous pussy bí n bá bá ti fẹ́ báyìí ó máa wá di láwọ̀ fómi lò mo gbé o ìgbẹ̀yìn láláyò ń ta o ìgbẹ̀yìn láláyò ń ọ̀tá mi panu mọ́ kẹ́dìgẹ̀dìgẹ̀ jẹ́gẹ́dìgẹ̀dìgẹ̀ bó o bá lọ́dún pẹ́ẹ́n kẹ́dìgẹ̀dìgẹ̀ kò sí lọ́wọ́ mọ́mú dàrí o pàpàpà èmi gangan nìgbẹ̀yìn láláyò ń ta bí bá gbọ́ pé mo ra wọ́n mi mo bá wo mi nù ó lè rí kiri máa ń jẹ ní straight wọn ò pè mí lẹ́nu mọ́ <laughs> nítorí mi mo lẹ́jọ́ pa mí lẹ́nu mọ́ báwo. Hmm. You can see now. Now, I don't like putting salt immediately to my stew. I won't put any salt until later. until later. Okay? Later, later, later. Later, later, later. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.